Bánú sọ ọ̀rẹ́ má bènìyàn sọ ọ̀rẹ́ má bènìyàn sọ rárá o. Bánú sọ ọ̀rẹ́ má bènìyàn sọ ọ̀rẹ́ má bènìyàn sọ o. Torí bógiri ò lanu lanu sọ. Bábẹ́ ènìyàn sọ ènìyàn sunwọ̀n láyé. Bánú sọ. Bánú sọ bánú sọ. Ọ̀rẹ́ má bẹ́ ènìyàn sọ. ìrà ò fẹ́ kúrò dénú afẹ́ ajẹmáfẹ́ ayọ̀ ọmọ ènìyàn o èrè ọ̀fẹ́ kò kúrò dénú o afẹ́ ajẹmáfẹ́ ayó lọ́mọ ènìyàn o. ọ̀rẹ́ bó bá lọ́gbọ́n fi síkùn ara rẹ láyé ènìyàn rè ṣànwọ́ lórí lẹ́yìn o wà. bó bá lọ́gbọ́n kò fi síkùn ara rẹ ní o nítorí pé ènìyàn rè ṣànwọ́ lórí lẹ́yìn o. afẹ̀jẹ̀ sínú funfun síta lọ́mọ aráyé ojú bá pa fírí wọ́n sì lè dání lágbónú o. àfẹ̀jẹ̀ sínú tútọ́ funfun síta àlọ́mọ́ àdámọ̀ ojú bá pa fírí wọ́n sì lè dání lágbónú o. ọ̀rẹ́ jọ̀wọ́ banú sọ o banú sọ o má bẹ nìyàn sọ má bẹ nìyàn sọ o. banú sọ o banú sọ o. ọ̀rẹ́ bá má bènìyàn sọ má bènìyàn sọ. Bàánú sọ ọ̀rẹ́ má bènìyàn sọ. Torí bógiri òlànà bógiri òlànà aláǹgbá òláyé wọ̀fẹ́ má bènìyàn sọ. Bàánú sọ bàánú ọ̀rẹ́ má bènìyàn sọ. bólúwa bá ṣe yẹ lógo ọ̀tún láyé yìí o má ṣe polongo ara rẹ ọ̀rẹ́ bólúwa bá ṣe yẹ lógo ọ̀tún lórí ilẹ̀ yìí o má ṣe polongo ara rẹ o ọmọ ènìyàn bá mọ̀ bí tọ́ lárẹ́ ti wá wọ́n lè gbìmọ̀ láti lọ bá bẹ̀ jẹ́ o. tọ́mọ àdámọ̀ bá ti mọ̀ bí tó gbé làálàá ayé wọ́n lè gbìmọ̀ láti lọ bá bẹ jẹ́ o. ọ̀rẹ́ ayé lé ayé ṣòro gan ni o ènìyàn ò sunwọ̀n o. ọ̀rẹ́ ayé lé ọ̀rẹ́ ayé yìí mà lé ènìyàn ò sunwọ̀n rárá rárá. ó bàbá àánú sọ ọ́. ọ̀rẹ́ ò bá bá dún sọ̀lẹ̀ yéyeyeyeye má bènìyàn sọ bá dún sọ ò bá dún sọ. bá dún sọ. lanu. aláǹgbá ò lè ráyè wọbẹ̀ má bẹ ènìyàn sọ. má bẹ ènìyàn sọ ènìyàn tún ráyè. bánú sọ. bánú sọ. Thank you. sọ. ìrà ò fẹ́ kó kúrò dénú afẹ́ ajẹmáfẹ́ ayó lọ ọmọ ènìyàn o. ìrà ò fẹ́ kó kúrò dénú o afẹ́ ajẹmáfẹ́ ayó lọ ọmọ ènìyàn o. ọ̀rẹ́ bó bá lọ́gbọ́n fi síkùn ara rẹ̀ láyé ènìyàn rè ṣàn wọ́n lórí lẹ́yìn o wà bó bá lọ́gbọ́n kò fi síkùn ara rẹ̀ ní o nítorí pé ènìyàn rè ṣàn wọ́n lórí lẹ́yìn o afẹ̀jẹ̀ sínú tutọ́ funfun síta lọ́mọ aráyé ojú bá pa fínní wọ́n sì lè dání lágbónú o. afẹ̀jẹ̀ sínú tutọ́ funfun síta lọ́mọ adámọ̀ ojú bá pa fírí wọn sì lè dání lágòlù òye. ọ̀rẹ́ jọ̀wọ́ banú sọ ọ́ banú sọ ọ́ má bẹ nìyàn sọ má bẹ nìyàn sọ ọ́. banú sọ ọ́ banú sọ ọ̀rẹ́ má bẹ nìyàn sọ. ẹ má bẹ nìyàn sọ má bẹ nìyàn. bí a bá bí a bá bí ebè bí ebè níbo níbo níbo ilé ìwé di wà lágo márùn-ún àná èmi mo wà nínú ilé mi irọ́ ló pa ṣé no okay níbo ló wà lágo márùn-ún àná èmi mo wà nínú ilé mi irọ́ ló pa ṣé no let me take that over okay. kábíyèsí èmi kọ́ mi ò tiẹ̀ sí bẹ́ẹ̀ mi ìmọ̀gbà tí gbogbo kíní ẹ ṣẹlẹ̀ ọ̀dẹ̀ ni mí mẹ́rin. okay last time. kábíyèsí èmi kọ́ ni mo ṣe nígbà tí mo wà ní. báwo ni. kúnlẹ̀. ọ̀pọ̀ máa má sọ̀rọ̀ ẹ̀ di wèrè nínú ilé yìí náà. Ah! kìíní ìfẹ́ yí mi lórí ọlọ́run. ó mọye minutes àbí seconds tí mo ti dúró síbẹ̀ yẹn tí mo ti ń wò ẹ̀ imagine kó jẹ́ èmi pẹ̀lú kan náà àwọn girlfriends mi àbí ìkan náà àwọn fans mi lájọ́ ń bọ̀ la bá ẹ pẹ̀lú bó ṣe wà ẹ́. bọ̀júbọ́lá for crying out loud wọ́n máa mọ̀ pé iṣẹ́ mi ni mò ń ṣe náà. pẹ̀lú bí ó ṣe wà lórí ẹ tó wọ singlet nìkan tó wà jeans tó ọmọ try láti ṣe kí ni láti já ara ẹ̀ sí tábà ti já ẹ̀ sí wọ́n kan já ara ẹ̀ sí mẹ́ sọ jí mẹ́. jìbọ́lá kí ni ìtumọ̀ gbogbo yẹn so ṣé òun try àti sọ fún mi pé torí pé mò ń scott pẹ̀lú ẹ̀ ń sìn mi ò ní freedom of expression àbí mi ò lè ṣe nǹkan tó bá wù mí nínú ilé ẹ̀. náà kò lè lè sọ fún ẹ pé mo fẹ́ lé ẹ jáde àbí mò ń fi pé torí pé mo nílé mo fi ń buga ẹ but please jásí try àti jásí tí a bá ń já ẹ sí try to ṣe kẹ́ni já ara ẹ sí sọ jí mẹ́rin. Sọjí Ayéẹkúnlé that is my role mo wà nínú mo wà rúù tó bá ṣe tán pẹ̀lú gbogbo rìhásà tó ló ń ṣe kó bá mi ọ̀rọ̀ wà. ó ń ṣomi nígbà náà bíi pé kò ní bẹ́jà rẹ̀ àṣomi ni ó padà ṣaláàbò ẹja ògùṣọ̀bára yẹ̀wòyẹ̀wò náà lòun ò ní báná ṣe àṣòhun ni ó padà ṣonígbọ̀wọ́ iná. No òun ń ṣe ọ nígbà náà bí kò má rí mímí láàtàn àṣewọlẹ ni bí ọkàn mi ẹ̀yin obìnrin ṣá. ṣé wò mọ̀ kí tó ṣe ẹ kórìí nìyẹn. Hmm? ìbẹ̀rẹ̀ làwa obìnrin láǹfààní láti fẹ̀yìn ọkùnrin ṣàpọ̀. Hmm. tábà ti kó sí yín lọ́wọ́ tọ́ báyìí hmm, ẹ ti dálákọ nìyẹn. fẹ́rẹ̀ olólùfẹ́ mi kájọ máa lùgbà ó. mo nífẹ̀ẹ́ rẹ olólùfẹ́ mi. bàbá wòlé làwọn pípò ìṣá sàǹfàrà ló gbé mi lọ o nílùú sàríà. èkó náà màdé mi dúró sí. <laughs> ìyẹn túmọ̀ sí pé a ò ní ríra fún bí ọdún kan nìyẹn o. ṣé ṣùgbọ́n kó di dandan ká sin orílẹ̀-èdè wa pàápàá láti lè gba ìwé ẹ̀rí a máa máa wálé fún break náà. mo ra ayọ̀ àárín ra ẹni déédéé òun nìfẹ́ ń gbòòrò sí o. kádàrá ò dọ́gba. kádàrá ò dọ́gba o. ibi ìwọ gbé ti yanrí kọ́ ni mo yan tèmi. akọ́ ni mo yan tèmi o. orí ló mọ ṣe àṣelàjẹ́ ń tẹra mọ́ ṣá o. orí ló mọ ṣe àṣelàjẹ́ ń tẹra mọ́ ṣá o. nílẹ̀ yìí ká sì jọ lówó lọ́wọ́. má o kádàrá ò dọ́gba. kádàrá ò dọ́gba kẹ́nikẹ́ni má gàn mí o. ayọ̀mọ́ máa yàtọ̀ gédégbé kádàrá ò sàkùlẹ́lẹ́ ah, ah. ah. orí ẹ̀ka script náà ló ṣe wà. kí ni mo fẹ́ ṣe sí jíbọ́lá nǹkan ẹ̀kan tẹ́mi mọ̀ rèé wọ́n ṣe gbé script wa ni mo dẹ̀ ń láti memorize gbogbo lines mi so that màá lè reflect ẹ̀ táwa dẹ́rẹ́ àṣà. ọ̀rọ̀ ẹ̀ ò fẹ́ yí mi mọ́ kúnlẹ̀ o ọ̀rọ̀ ẹ̀ ò yé mi mọ́ because orí kínní ló máa wà every time twenty four seven láàárọ̀ lọ́sàn-án nírọ̀lẹ́ lálẹ́ òun ní sìn ògbésíwájú o tún yọ ntẹ́fín wojú o dirun ṣe gbogbo ẹ̀mẹ́ pẹ̀lú bó ṣe máa lọ áàtì fíìmù yìí náà tá à ń sọ ó máa tún dé o tún máa bá mi náà mo tún máa fún ẹ lówó mẹ ọmọ try láti sọjí ayé ẹ mẹ. Jíbọ́lá ṣó mọ̀ pé ẹ̀sìn bàbá kò gbọ́mọ là lórí ọ̀rọ̀ iṣẹ́ yìí the fact pé o kọrin o successful kò mí pé tèmi bá bọ́ sí díẹ̀ the same thing máa ṣẹlẹ̀ sí mi even àwọn tó ọmọ tọjọ bí ń jọ kan náà gan táyé kan yìí. bọ̀wọ̀ bọ̀ náà náà sọ fún mi sọ fún mi because máa ń parọ́ fẹ́ sọ fún mi ṣé iṣẹ́ tí òun ṣe tó mú abẹ̀bẹ̀ tó mú glass tó mú scripts wájú tó yọ pen tí tó kàn ronú twenty four seven tó fẹ́ parẹ́ lórí ìrònú mẹ́ńṣí tó máa lọ sí ṣòó lẹ́ẹ̀kan ó mọ̀ náà you know ọmọ ẹ̀ ti máa mú wọlé. see the, the basic truth is nídìí iṣẹ́ theatre yìí àti ráwọn èèyàn tó ń ṣe tán dẹ́wà successful I mean let's go back memory lane àwọn èèyàn lògùndè àwọn èèyàn ní Adelove àwọn èèyàn ní Ìṣọ̀lá Ògùnṣọlá àwọn èèyàn lògùnmọ́lá. yeah yeah fine fine ah, ah. fine. bẹ́ẹ̀ ṣe ní ní ọ̀dọ̀ tí àwa náà ní ní industry tiwa a ní barrister yẹ a dẹ̀ ní Kollington a ní Wasiu Ayinde yẹ kéwà ọmọ ọ̀rọ̀ ẹ̀ òye mi mẹ́. mo sọ ẹ pé lọ́jọ́ kan right èmi náà máa wà successful nídìí iṣẹ́ yìí nǹkan tó ṣẹlẹ̀ ni pé accountant call ó sọ pé àwọn kan ti book um, iṣẹ́ fún against next weekend ìgbé wọn dẹ̀ ti san deposit. gbogbo àwọn tó ń sọ òun sọ ń sìn pé accountant sọ pé wọ́n ti san owó wọ́n ti san advance payment wọ́n tún máa mú balance wá àwọn àtàwọn sọ balance má tún dé show mo tún máa pawó ọmọ sọ jí mẹ́ẹ́n wọ láìní yìí ó ní ìdí láti máa ní owó ní ọwọ́. jìbọlá títí ẹ èmi náà máa dé level yẹn lọ́jọ́ kan. ok fine but o máa jáde òun kò yá níbi tá à ń lọ jájáde. sori mo ń láti lọ rìhásà ń rọlẹ̀ mo dẹ̀ ń láti mọ lines. fi rìhásà lẹ̀ for sake jẹ́ ká jáde. Okay, my wá enter. yín ta bọ̀ jẹ́ nǹkan tí ẹ get àwọn lines bánú sọ ọ̀rẹ́ má bènìyàn sọ ọ̀rẹ́ má bènìyàn sọ rárá o bánú sọ. ìyókùnrin àfọláyọ̀ yeah the actor yeah. hi how are you ah ah ojú yín rèé oh my a máa enjoy movie yín gan ó pẹ́ tí mo ti ń wò pé one day ṣàmà pàdé yín okay yín náà bank sí bí àbí. yeah sure ẹ ṣe. Um, excuse me ṣe ẹ máa kí n gba phone number yẹn jọ. yeah sure why not zero zero okay. one one one three five seven eight tabaraba tabaraba. bánú sọ ọ́ ọ̀rẹ́ má bènìyàn sọ. ọ̀rẹ́ má bènìyàn sọ rárá o. bánú sọ ọ́ má bènìyàn sọ. ọ̀rẹ́ ènìyàn sọ o. Oh. torí bógiri ò lanu lanu. aláǹgbá ò lè ráyè wọbẹ̀ má bẹ́nìyàn sọ. má bẹ́nìyàn sọ ènìyàn sún ọ̀run ráyè. bánú sọ bánú sọ bánú sọ o. ọ̀rẹ́ má bẹ́nìyàn sọ. Hey ìrà ò fẹ́ kó kúrò dénú afẹ́ ajẹmáfẹ́ ayó lọ ọmọ ènìyàn o ìrà ò fẹ́ kó kúrò dénú o. ó dàgé mo rí ìwọ pẹ̀lú ọmọ kan bẹ́ẹ̀ ńgbà tí. sọmọ ah, tó stop mi bẹ́ẹ̀. ara ah, àwọn fans wa ni ó náà like bí n ṣe máa act and all that you know mo rí pé ó ń béèrè nọ́mbà yà bí. ẹ ó béèrè nọ́mbà mi mo fún un yeah fine ó náà fẹ́ keep in touch yeah that's it. bọ́ tí wọ́n ò gbá tiẹ̀. kí mo fẹ́ fi nọ́mbà yìí ṣe jọbọlá ṣé bẹ́ẹ̀ yín ṣe máa ń gba nọ́mbà káàkiri kí ni mo fẹ́ fi torí yàn bá mi pé òun láì bí mo ṣe máa act kí n dẹ̀ torí ẹ̀ kí n present ara mi so cheap. wà wà wà gba nọ́mbà tiẹ̀ padà ẹ lè máa communicate. ṣé bẹ́ẹ̀ yín ṣe máa ń ṣe nídìí fújì yín nìyẹn ẹnikẹ́ni tí ò bá jẹ. hello Linda hi báwo ni dia ṣó wà á ra ẹ̀ ẹ mo mà wá nílé náà ni o fine fine ibo ni wọ́n wà hey Bedford ìwọ ọmọ yìí ó tún ti lọ silent booker ẹ̀yin ọkọ náà sọ fún mi ok ẹ Miss kitchen náà wà oúnjẹ wọn náà nice dáadáa èèyà pẹ̀lẹ́ mo kàn ní kí n sọ fún ẹ pé o máa wá sí UK next week níjọ. Eh, ó rántí ìgbà tá a lọ Blue Water eh, àwọn aṣọ tí mo rí ní Debenhams yẹn mo fẹ́ ra precisely aṣọ ọkùnrin wọ́n ń demand fún ní shop ṣọmọ níyàn kan tún stock ẹ̀ náà díẹ̀ ni. ok ìyá pẹ̀lẹ́ ọ̀rọ̀ bọ́lá ń kọ̀ ṣóǹgùrù ẹ̀ ah, ah. ṣebí south east mẹ́ẹ̀ẹ́ náà náà wà lọ́jọ́ yìí. Plumstead Common ló wà náà ní Woolwich uh, anyway ti jẹ́ kí n dé tí n bá dé màá mú ẹ lọ àṣírí àlọ́kẹ́ ọmọ kí mi lè ṣe kí n má observe siesta mi hmm. ọdún tún ti ń kùn mí nìyẹn jàre màá rí ẹ in the next few weeks ṣá all right there bye. Dabadaba, dabadaba, dabadaba fanu sọ ọ̀rẹ́ má bènìyàn sọ ọ̀rẹ́ má bènìyàn sọ rárá o. fanu sọ ọ̀rẹ́ má bènìyàn sọ ọ̀rẹ́ má bènìyàn sọ o. torí bógiri yóò lanu lanu aláǹgbá ò lè ráyè wọbẹ̀ má bènìyàn sọ má bènìyàn sọ ènìyàn sún ọ ráyè. sọ fanu sọ fanu sọ o ọ̀rẹ́ má bènìyàn sọ. Eh, ìrà ò fẹ́ kó kúrò dénú afẹ́ ajẹmáfẹ́ ayó lọ ọmọ ènìyàn o. ìrà ò fẹ́ kó kúrò dénú o afẹ́ ajẹmáfẹ́ ayó lọ ọmọ ènìyàn o ọ̀rẹ́ bó bá lọ́gbọ́n fi síkùn ara rẹ láyé ènìyàn rè ṣànwọ́ lórí lẹ́yìn ó wà bó bá lọ́gbọ́n kò fi síkùn ara rẹ ní o nítorí pé ènìyàn rè ṣànwọ́ lórí lẹ́yìn ó afẹ̀jẹ̀ sínú tutọ́ funfun síta lọ́mọ aráyé ojú bá pa fírí wọ́n sì lè dání lágbónú o afẹ̀jẹ̀ sínú tutọ́ funfun síta lọ́mọ adámọ̀ ojú bá pa fírí wọn sì lè dání lágbónú òye. ọ̀rẹ́ jọ̀wọ́ bánú sọ ọ́ bánú sọ ọ́ má bẹ́ẹ̀ nìyẹn sọ má bẹ́ẹ̀ nìyẹn sọ ọ́. bánú sọ bánú sọ ọ̀rẹ́ má bẹ́ẹ̀ nìyẹn sọ. ee má bẹ́ẹ̀ nìyẹn sọ má bẹ́ẹ̀ nìyẹn sọ. bánú sọ ọ̀rẹ́ má bẹ́ẹ̀ nìyẹn sọ torí bógiri òlànà aláǹgbá òbíráyé wọ̀fẹ́ ọbẹ̀ nìyàn sọ. Bánú sọ ọ̀rẹ́ má bẹ nìyàn sọ. Olúwa bá ṣe yẹ lógún ọ̀tún láyé yìí o má ṣe polongo ara rẹ. yà ẹ kásán. ẹ kásán ọjọ́ ta ni mo bá sọ̀rọ̀. ayọ̀míkún tá a pàdé ní bank sometimes last week ló ń sọ̀rọ̀. Ah, ẹ kásán. ṣé wàá ra ẹ̀. mo á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run inú mi máa dùn gan láti gbọ́ yìí ẹ jọ ẹ bó wà báyìí. mo wà lọ́fíìsì ni ṣé kò sí ṣá o. ah no no no. ṣé kọ̀kọ́ wà tẹ fẹ́ kí n ṣe fún yín ni. mo kàn tún fẹ́ ká pàdé ká discuss àwọn nǹkan kan ni. in fact i will be so glad láti rí yín. all right all right èmi náà fẹ́ sáré ṣe meeting kan nísìnyí pẹ̀lú àwọn directors dáàdì mi. all right ẹ ṣé gan. màá fún yín kọ́ ẹ má wọrí. all right ẹ ṣe nice day. yà ẹ̀yọ́ tóbi yà kí ló ṣe <laughs> ó ga ṣóò jẹta ẹ̀ pa èmi gan mọ́ báwọn èèyàn gidi máa wá bẹ̀rẹ̀ tó tó bẹ̀rẹ̀ yà mí mọ́kàn máa ká ká ká. ẹ ẹ ẹ ló tóbi jẹ́ jẹ́ ń pè padà wọ́n á pè padà lẹ́ta ṣé mo wà pa <laughs> kó lè wọn àkànkẹ́. ṣebí mo sọ fún ẹ pé sisi yẹn. ṣé o ta ní ní báńkì yẹn. mo mo bọ̀ mo sọ fún ẹ kó pè mí náà. ó ní òun fẹ́ kájọ jáde lẹ́ni o mọ̀ so èmi náà dẹ̀ agree o mọ̀ ìwọ náà ló sọ pé kí n máa já sí àbí nǹkan kan bẹ́ẹ̀ so gbà tó sọ mo wá wò pé ó lè lè mi lòun fẹ́ kí n drive kí wọ́n á gbọ́ òun lé and all that. Ah, ah. o sọ fọ́mọ yẹn pé onímọ́tò ni. ẹ actually mo kàn wo pé ah, <laughs> nǹkan ọ̀rẹ́ mi nǹkan jíbọ́lá nǹkan mi náà nìyà so mo á pé tí schedule ẹ̀ ò bá tight ju. tó bá kàn lè yá mi ní navigator yẹn fún two hours kí n kàn lọ kí n dẹ̀ padà ọmọ mi tẹ̀ ní waste time. no no bá ti sọ fọ́mọ yẹn pé o ò ní káà tó máa fi gbé jáde náà because one òun sọ̀rọ̀ pé kí n gbé lincoln fún ẹ̀sìn ah, ọmọ jẹ́ kó yé eh, sisi pé lower level ló wà. mi ò sọ bóyá mi mo ní mọ́tò àbí mi ò ní mú kan. wẹ́wẹ́wẹ́ o tẹ o tẹ ọkọ sọ̀rọ̀ lincoln náà lincoln yẹn is out of it because mo ní ṣó lé ni. Eh, what about the other bands ọmọ mo lè wá bátìrì sí i màá manager lọ mi lè lójú two three ọmọ i have a lot of script láti um, work on jọ the white men tó ń tẹnumọ́ yẹn ọmọ pé inú àwọn cars mi tí mo cherish ni ah, bọ́n dẹ̀ ló ń sọ̀rọ̀ two three hours ìgbà yẹn ló máa lọ́nsìn tó yẹ pé outing tó gbọ́mọ lọ́nsìn máa dùn mọ́ ẹ o ní tètè dé. ó mọ̀ pé mi ò ń jáde báyìí eléyìí ó kàn wá bẹ́ẹ̀ ni mi ìdẹ̀ kàn fẹ́ ràn. Ah, ó ga ọ máa jẹ́ kó máa yá àwọn tẹjọ́ ń tẹ̀lé ra yín kiri pé ó bìnnà sí ní ọ̀pá never shop ní ẹ pé ó ti wà òkè débi ká máa gbéra yín ní higher level ó ti yé. ó máa dà ó máa dà lọ́jọ́ kan. ẹ ẹ bọ ẹni àwọn ẹni àwọn ṣàmùtí gbọ́ tètè dá mọ́tò tèmi padà o lè máa dé bọ́ọ̀lù ọ̀sìn akọ̀yàwó. máa jẹ́wọ́. bánú sọ. sọ. ọ̀rẹ́ má bènìyàn sọ rárá o. bánú sọ o. ọ̀rẹ́ má bènìyàn sọ. ọ̀rẹ́ má bènìyàn sọ o. torí bógiri yóò lánú lánú. aláǹgbá ò lè ráyè wọ̀bẹ̀ má bènìyàn sọ. má bènìyàn sọ ènìyàn sún ọ̀run láyé. bánú sọ. bánú sọ bánú sọ o. ọ̀rẹ́ má bènìyàn sọ. dé ìrà ò fẹ́ kúrò dénú afẹ́ ajẹmáfẹ́ ayó lọ ọmọ ènìyàn o ìrà ò fẹ́ kúrò dénú o afẹ́ ajẹmáfẹ́ ayó lọ ọmọ ènìyàn o ọ̀rẹ́ bó bá lọ́gbọ́n mi sí kùn ara rẹ. ṣe wà ok. I feel so happy, Emma orí screen mo ti máa ń wo ènìyàn kan tó bí side by side pẹ̀lú yín ṣe mọ̀ <laughs> dining together. well it's alright èmi ò really cares anything now because if I pa hàn lórí tv o change wa from being what we are we're just like every other common man out there. Mm. but all the same mo really appreciate commenting. you're welcome. and. Um, without sense of modesty hmm? tí ẹ bá ní mind ṣé mo èmi ni mo initiate outing ni so I'd like to pick the bills. no ah. kò má tàgbé nǹkan initiate níbi tí èmi ti wá ọkùnrin ló máa ń food bill so I mean èmi ni mo ń láti san. ẹ jọ some other time ọlọ́run má fi lè ṣe the last outing time a ní I won't mind if we have another one but this one jẹ́ kí n pick ẹ. well if you insist Sha. it's alright you're welcome. Sha ẹ enjoy meal yẹn Sha. wà kò lè wà látúnyẹ. sè yẹn dùn gan. outing o. outing tí mo gba kí mọ́tò tí mo lọ èmi àtọmọ yẹn. ọmọ ọmọ kó tó ṣẹlẹ̀ sórí show tẹ́mi lọ́sìn òun ló wà lórí mi mo dẹ̀ ti pẹ́ sórí outing ọ̀nà outing tí wọ́n pẹ̀lú ọmọkànlá mi ti rántí. but ìjọ mọ̀ ẹ́ pé ọmọ yẹn ló food bill gbogbo outing yẹn ṣá ìfà àti jẹun àti ṣe gbogbo ẹ̀ ó mọ̀ gbàtàn mú bill dé báyìí àyà mi já but to my surprise ó kàn ọmọ mo ṣọpẹ́ ni o o ṣọpẹ́ ni Ọlọ́run kọkọ lóbìnrin jọ jáde obìnrin sanwó oúnjẹ inú ẹ wá ń dùn yẹ ó tó ní because ìwọ lọkùnrin ìwọ ló yẹ kó gbé obìnrin jáde ok fine ìyàwó lé àwọn náà máa ń ṣe kí ni náà tọ́jú ọkọ wọn but ó ti fẹ́ ọmọ ẹ sílé tẹ́ bá jọ jáde ìwọlọ́ ẹ̀ kó san bíi ìsọmọ ẹ̀ tábàtò jẹun kó jẹ́ kó yẹ pé lẹ́fù ẹ̀ wà òkè. jíbọ́lá listen listen mi ò mọ bóyá i mean ọ̀dọ̀ yín o ẹ̀yin olórin lẹ máa ń believe pé tí ọkùnrin kan bá ti tó ọkùnrin àti obìnrin bá ti jáde dọ́dọ̀ ọkùnrin ni kó sanwó but really in actual sense anybody tó bá invite èèyàn jáde ni it could be the male it could be the female kò ń ṣe dandan pé ọ̀tọ̀rọ̀ ọkùnrin ni kinní kan. man ṣé kí a rí gbogbo nǹkan tó ń sọ pé wọ́n foot base wọ́n ṣe kinní kan wọ́n ṣe gbogbo yẹn ọkàn mi bí ṣe wà my own is mo ti pẹ́ mo lọ sí show ṣé o lè fún mi kọ́kọ́rọ́ mọ́tò mi mẹ́ fún mi kọ́kọ́rọ́ mọ́tò tèmi torí mo tẹ̀ ráyè gbogbo ṣe ó máa lọ tẹ̀lé mi àbò lọ. mo ti ní iná for the day. o ti ní iná that's your own problem ẹ̀ eh? ni. ọ̀rẹ́ má bènìyàn sọ ọ̀rẹ́ má bènìyàn sọ ah, eh, má bínú má bínú mi sí around for ẹ eh, Oh wàhálà ni èèyàn mọ̀ shopping here and there gbogbo UK for lọ Europe and stuff like that èèyàn eh, yeah. okay. Um. family ńkọ́. jà ní ṣọ́ọ̀bù kan ní alẹ́ǹsì bẹ̀rẹ̀ àwọn ẹbí tú ṣẹ̀fẹ̀ àti àwọn ọkọ̀ kí ló ṣẹlẹ̀. ayọ̀ mi kún ni na wọn for over a week mo ti ń pe ọmọ ìyá gò lọ mo ti send text so many times kò sí reply. tó bá send text sí tí o reply tó pé tó ní aago lọ ah, lọ lé ẹ̀ náà o mọ lé ẹ̀ ni ìtìbọ̀ránṣẹ́ ilé ẹ̀yà rẹ̀mí kan wá dùn lọ bẹ́ẹ̀ ilé tó jẹ́ òun nìkan ló ń gbé bẹ́ẹ̀ kò sí nǹkan kan téèyàn bá débẹ̀ ta lè hàn tiẹ̀ bá ń bẹ̀ kò sí anything náà. ẹ kí ló wá fẹ́ ṣe é sìn. mi ì tiẹ̀ mọ̀ àtàwọn ilé ìlú. ẹ lọ́kúnlẹ̀. bọ kí ló ṣẹlẹ̀ náà mo ti ń pè é for over a week now mo send text mo ṣe gbogbo ẹ̀ mi ò rí reply. ee má bínú má bínú má bínú má bínú mo sáré lọ trip kan ní mi ì dé plan tẹ́lẹ̀ no but really téèyàn bá ń travel She bought máa ń sọ wọ́n máa ń sọ but it's all right anyway it's all right. how was your trip àwa náà know. Wow, everything was okay. kì í bó ló wà ń sìn mo fẹ́ host ẹ̀ ń lé mi lọ́la ni tó bá mind. Ah, mo free in fact i can't wait to see you. All right then take care of yourself. All right then o ṣe. ayọ̀lẹ́kú nìyẹn. gbọ́dọ̀ sọ fún mi inú ẹ dùn gan-an. inú mi ṣẹ̀ṣẹ̀ dùn ni o. kúnlé. kúnlé. jíbọ́lá. kúnlé. jíbọ́lá. Eh, ẹ̀mí ló ni mo pè é náà. ó dàgbẹ́ mẹ́ta. kọ́dọ̀ ń sọ fún mi sí ni pé èmi tèmi ṣe wàhálà lọ tí mo dé tí mo ní mo rí aṣọ lórí allen tí mo ra aṣọ wá fún ẹ èmi gbá aṣọ wá fún ẹ o ò tiẹ̀ wojú mi ò ṣe àjùmọ̀lá nkankan náà náà ah, mo lè máa fi ẹwọ ìwọ tó yẹ pé èmi àti ọmọ ìyá ni ń gbélé ni no o mọ̀ kété wọn bá ah mọ̀ pé yẹn náà ó ti súnmọ́ mi gan she's she's already part of me so bí n ṣe gbúrò ẹ̀ yẹn inú dídùn ló jẹ́ fún mi. wẹ́ẹ́ dáhùn sí pé ọmọ yẹn gan òkè sọ èmi lè fi àwọn. ẹ bá gbé ṣẹ́ẹ̀kì o à fọ kí mo ní ọtí máa lọ bọ́ yẹn gan àti ẹ̀ ẹ ọlọ́run o pàṣẹ lẹ́yìn mi sí. Ọlọ́run Ọlọ́run aṣọ yìí kò lè lọ bọ ẹ mọ mọ mọ. inú mi gbà ọmọ inú mi. èmi máa lọ ṣe èyí jẹ́ èmi lọ máa ń bára. this is a story tó yẹ pé mi ò wish láti máa recall kò tí ẹ mú mi sọ rárá but um, well ṣe rí gbogbo ilé ibẹ̀ ṣe ń wò yìí àwọn parents mi ló ní just like I said earlier wọ́n ń gbé bíi pẹ̀lú àwọn housemates àwọn driver gardener gbogbo because èmi ni the only child tó and from right from my very young years mo ti mo ti wà ní UK. so after some time some years lọ́kàn pè mí ní pé Our parents mi wà critically ill n pé kí n máa bọ̀ nílé mo thinking pé well to bá ti rẹ̀ ṣe kíní jù kí fly wọn out of Nigeria ọgbà tí màá débí ni doctor wa ń sọ fún mi pé situation wọn kì í it's beyond any treatment ń sin pé àwọn kan fẹ́ kí n wá kí n lè rí wọn pé because bọ́n ṣe wà yẹn àfi tán bá kú hmm. you know pé wọ́n poison wọn ni slow death ṣe mọ̀ tọkàn ń fún wọn jẹ díẹ̀ díẹ̀ eventually they died and um, afterwards mo padà wálé mo kàn ra báwọn maids wa staff wa lé ń pè wọ́ bàbá ti fi lé you know I had to be very careful Come má lọ pè mí náà so everybody ní láti quit wọ́n ṣáà lọ mo dẹ̀ tilẹ̀kùn mo padà ìgbà mo get over grief mi. mo padà mọ̀ táyọ̀ fẹ́ fi gbogbo bí ilẹ̀ fún the business everything ní ìkànnì abandon ẹgbẹ́yìn. so wọ́n ṣàṣeṣe nìyẹn ṣá. anyway gbogbo wa náà la máa kú and um, kọ́lọ́n fọ̀ràn kẹ́ wọn bí tá wà. àmín jésù. sòtòrí ẹ̀ ṣe gbogbo àwọn picture àwọn parents yẹn kúrò your dad your mom. Hmm. well ẹ jẹ́ ká some other interesting things so this um, industry tell why how viable is it? well <laughs> ní Nigeria tèmi o film industries Nigeria has really grown adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run because ní level tó wà sí ẹ̀ film industry ti bẹ̀rẹ̀ tipẹ́ Nigeria but ní stage tó dé nsìn ṣe ló dàbí pé àmì nǹkan tí everybody ń yà sí ni hmm. because we have so many uh, number one is lucrative number two ẹ̀ creativity ó wà káàkiri then àwọn upcoming talent náà tó ní ideas tí ó instead of kọ́ máa roam about street àwọn náà rí ibi kankan tó máa fi ọpọlọ wọn sí then ẹ mọ̀ a lot of people mọ̀ bí industry yẹn ṣe ń run because it's not all about the actors that kan rí lórí set and all that. we have so many people tó máa ń partake kíkí ní ẹ tó lè di odidi bẹ́ẹ̀ ẹ mọ̀ òun ṣe pé kúnlẹ̀ it's all about it's not all about kúnlẹ̀ afọláyàn nìkan ẹ mọ̀ kò dẹ̀ it's not all about àwọn yomi fashlanso and the rest of them ẹ mọ̀ àná cameraman because àwọn yẹn ló tẹ iṣẹ́ wọn ó le gan nínú kìíní yẹn we have the director we have the continuity department uh, we have the set designer because àwọn náà set uh, ilé tẹ́ bá fẹ́ kó rí bíi nineteen sixty or nineteen àwọn náà ṣe. But then Tabawa shoot Tomben, we now have um, the post production, which is the editing. Ìyẹn náà to máa take like another six weeks. Ó máa ń láti to gbogbo ẹ̀pọ̀ kó tó dodidi. So ìgbà mi àwọn èèyàn akọ̀ ìjókòó lé wọn máa wo fíìmù wọn akọ̀ rò pé it's a child's play. No it's not. It's iṣẹ́ ńlá And um, the sales, the marketing as aspect of it. Yeah, ẹ ṣe rí ẹ mọ̀ tá a bá fẹ́ gbé jáde bẹ́ẹ̀ a lè kọ́kọ́ and we have places like National Theatre and the mm-hmm. other cinemas bẹ́ẹ̀ so àwọn we kọ́kọ́ lọ wò ń bẹ̀ mm-hmm. so tó bá ti wò ń bẹ̀ yẹn a máa period yẹn jẹ́ festive period tó jẹ́ nǹkan kan ṣẹlẹ̀ nílùú ẹ̀ mọ̀ so tábà máa wá release ẹ̀ mm-hmm. mọ̀ àti wọ̀ pé kẹ́ marketer wo ló lórúkọ tó lè tó ní structure in place ìyẹn ló máa handle sales yẹn so wọ́n á to make sure pé gbogbo ìta fẹ́ release ní period yẹn ó ti dé gbogbo outlet wọn all over the country bẹ́ẹ̀ ni. a máa ń ráwọn kan náà wò abroad. ṣe rí àwọn yẹn náà a náwọn èèyàn ń bẹ̀ tó jẹ́ pé wọ́n máa ń gba right láti market àwọn fíìmù yẹn but àtúwá náà kan náà ti jẹ́ àwọn tó máa ń pirate iṣẹ́ yẹn mm. àwọn ló ti ẹ̀ ń pa business yẹn really because ẹ mọ you know i dey kéèyàn invest so much money lórí production kéèyàn kankan máa wá jẹ it's so sad well kò sí business tí ò ní negative side tiẹ̀ hmm. kò tí èèyàn kò máa try àti ṣe ni pé kéèyàn mọ bó ṣe máa máa handle ẹ̀ eh, there's a question náà tí mo ti fẹ́ bí yín o it's a very sensitive one though they hope pé ẹ̀ ní wà embarrassed uh, are you married. Um, well i'm not. Hmm. ó yẹ kí n ti ṣe náà ẹ̀mọ́ gẹ́gẹ́ bí ọmọkùnrin but uh, i was in a relationship and i met this. I actually went out with the governor's daughter bóyá mo along the line ọmọkùnrin láti jáṣẹ́mára mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ gangan kó tó change mind ẹ̀. well òótọ́ nínú ọmọkùnrin láti tẹpá mọ́ṣẹ́ but then love is not all about money. gbogbo èèyàn kan ló rí báyìí. Mm. ẹ mo drink yín kẹjẹ take yín round the house. Ah, okay. tí n bá dé màá wá mú ọba ẹ̀yà. ẹ fẹ́ gbé dání. no no tàbá padà. ilé ńlá tí ọlọ́run ti pàṣẹ àwọn òbí mi gbélé náà ni hmm. it's quite unfortunate àwọn tó ṣiṣẹ́ náà sì mọ́lé ni the more reason tí mo fi sọ pé ìgbà tẹ́ ń béèrè picture wọn lẹ́hìn mm. mo mọ̀mọ́ kó gbogbo ẹ̀ kúrò mi lè mm. lè imagine tí n bá dé tí mo ń worú àwọn pictures yẹn in fact irú ọjọ́ yẹn máa ń jẹ́ disaster ni mm. téèyàn bá kú natural death is another thing ká tó wá sọ irú báwọn ṣe kú tí wọ́n yẹn mọ̀ ah, ó wà very very painful. so our family now, everybody come. I just stayed away from everybody. I shall come on my own. Mo máa mú yín lọ sí eh, building to what they ilé. Okay. But I told them I generally gba the swimming pool Okay. àti long tennis court one. wọn. So ilé ìwé. we clear up of the old house. Along, in fact, <laughs> this is, this is magnificent. Our parents didn't really try, though. Ah, oh, all glory to God. bènìyàn sọ rárá o. bánú sọ o ọ̀rẹ́ má bènìyàn sọ. ọ̀rẹ́ má bènìyàn sọ o. torí bógiri yóò lánú lánú. aláǹgbá ò lè ráyè wọbẹ̀ má bènìyàn sọ. má bènìyàn sọ ènìyàn sún ọ̀run láyé. bánú sọ bánú o ọ̀rẹ́ má bènìyàn sọ. ìrà ò fẹ́ kó kúrò dénú afẹ́ ajẹmáfẹ́ ayó lọ ọmọ ènìyàn o ìrà ò fẹ́ kó kúrò dénú o afẹ́ ajẹmáfẹ́ ayó lọ ọmọ ènìyàn o ọ̀rẹ́ bó bá lọ́gbọ́n fi síkùn ara rẹ láyé ènìyàn rè ṣànwọ́ lórí ilẹ̀ yìí o wà bó bá lọ́gbọ́n kò fi síkùn ara rẹ ní o nítorí ènìyàn rẹ̀ ṣànwọ́ lórí ilẹ̀ yìí o. afẹ̀jẹ̀sínú tutọ́ funfun síta lọ́mọ aráyé ojú bá pa fínní wọ́n sì lè dání lágbóònù o. gbogbo bí ìṣètò wa sọyìn nìkan lẹ ń dágbé bẹ́ẹ̀. mi lélẹ́ mi nìkan náà èmi àtọ́lọ́run ni ṣe mọ gbogbo nǹkan tá à ń sọ sitting room lẹ́ǹkan nǹkan táwọn èèyàn ṣe fún àwọn parents mi wà so terrible tó jẹ́ pé i find it so hard láti trust anybody ṣe mọ̀ even àti gba housemaid gan is a big problem like, but ẹ̀yin uh, you're someone i've always wished to meet and thank you mo ti máa ń rí inú tv bẹ́ẹ̀ ṣe máa act and all that and i've always admired you so and uh, mo believe pé you're someone i can trust anyway. well Ọlọ́run nìkan náà ni. torí ẹ ni i don't do this often well then báwo lè ṣe wá manage láti clean because irú ilé ńlá báyìí i mean no require constant cleaning. Yeah, yeah. àti already contract ẹ out fáwọn cleaning agents Come. okay. so they come in every fortnight or sometimes monthly. okay láti wá ṣe gbogbo general cleaning. <laughs> this is strange you know. Yeah. then mọ́tò lẹ́tú tòjọ́ sílẹ̀ yìí ta ló wá ń gun gbogbo eléyìí. ṣùgbọ́n ó kàn wá ń bẹ́ẹ̀ ni mí gan ọdún kan mi ò mi ò fọwọ́ kàn wọn sí ń títí gùn i just there. but but maintenance wise ó máa yẹ kí èèyàn kan máa monitor gbogbo wọn and all that. ẹ wo mo jẹ́ fi monitor lẹ̀ ọlọ́wọ́n á máa bá mi monitor gbogbo for how long máa fi máa dágbé báyìí. well as long as ọlọ́run bá fẹ́ mi bánú sọ ọ̀rẹ́ má bènìyàn sọ ọ̀rẹ́ má bènìyàn sọ rárá o. bánú sọ ọ̀rẹ́ má bènìyàn sọ ọ̀rẹ́ má máa sọ o. torí bógiri yóò lánú lánú. aláǹgbá ò lè ráyè wọbẹ̀ má bẹ́ẹ̀ nìyàn sọ. má bẹ́ẹ̀ nìyàn sọ ènìyàn sunwọ̀n láyé. bánú sọ bánú sọ bánú sọ o. ọ̀rẹ́ má bẹ́ẹ̀ nìyàn sọ. Eh, ìrà ò fẹ́ kó kúrò dénú afẹ́ ajẹmáfẹ́ ayó lọ ọmọ ènìyàn o. èrè ọ̀fẹ́ kò kúrò dénú o afẹ́ ajẹmáfẹ́ ayó lọ ọmọ ènìyàn o. ọ̀rẹ́ bó bá lọ́gbọ́n fi síkùn ara rẹ láyé ènìyàn rè ṣànwọ́ lórí lẹ́yìn o wà. bó bá lọ́gbọ́n kò fi síkùn ara rẹ ní o nítorí pé ènìyàn rè ṣànwọ́ lórí lẹ́yìn o afẹ̀jẹ̀ sínú tutọ́ funfun síta lọ́mọ aráyé. someone I've always wished to meet ẹni tó yẹ kí mo ti máa ń rí inú TV bẹ ṣe máa ń act and all that and I've always admired you so and uh, mo believe pé you're someone I can trust anyway. Oh, well Ọlọ́run nìkan náà ni. torí ẹ ni I don't do this. Often. mo ń try nọ́mbà ẹ̀ ń sìn ní kọ́ọ̀lẹ̀ wọlé. Um, ó ní nǹkan kan tí mo fẹ́ sọ fún ẹ ni. Ah. Um, sọ̀rọ̀ náà bébì báwo ló ń ṣe báyìí. so far pẹ̀lú gbogbo nǹkan tá a ti ṣe ẹ̀ you know, I would like to tell you that I really love you. Kule, do you mean it? Yes. Oh. I love you too. I love you so much from the bottom of my heart. Yeah, bye. Bye, darling. Ọ̀rẹ́ má bènìyàn sọ, ọ̀rẹ́ má bènìyàn sọ rárá o. Bánú. Ìyáṣọlá. O ti rí mi o. Èyí tó túmọ̀ sí wípé mo ti mọ àṣírí mi. Ìkìlọ̀ wà rèé. Wọ́n ní gbogbo báyìí lẹ́nu àwọn máa ń guess what. kí ni mo fẹ́ guess nípa ìwò máa ń. kan tí ẹ ronú pé kí ló kàn tí ẹ lè yàtọ̀ lára pàdé ọ kí ló lè múnú pàdé ẹ dùn sí. wo mi ò lè guess right ó bẹ́ẹ̀ ta kò sọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi. ṣé wọ́n rántí pé mo sọ fún ẹ pé ọmọ ayọ̀míkùn yẹn ó náà máa ṣe bẹ̀bẹ̀ kan. bẹ̀bẹ̀ náà rèé o ah. ọmọ gbé ọkọ̀ sílẹ̀ o. kọ́kọ́rọ́ káàrí rà. Ọlọ́run mo débẹ̀ báyìí ah, eré mo máa pè é wíṣọ pé darling guess what mo ní kí nìyẹn ẹ kíní kan kíní kan ló bá fa kọ́kọ́rọ́ yọ tí mo rí mọ́tò ń sálẹ̀ ọmọ ojú mi ṣe balabala ni. irọ́ ni o. ọlọ́run gbọ́. that calls for celebration gbà yẹn. definitely brother mi. but this time around the table needs to turn around ah. èmi ni mo máa food gbogbo ilé. owó ti pọ̀ nìyẹn o. sori kékeré tó tiẹ̀ wá náà yẹn kò tí ì de òbọ̀ kékeré yẹn gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí ọrùn mi ló wà. mo máa ń disturb ẹkún lè jọ ẹ múfì yìí mi tẹ̀lé try at least. báwo ló ṣe ń ṣe báyìí ọjọ́ ayọ̀ lọ́jọ́ èmi náà wọ́n fẹ́ máa bá yẹ a ní kò dìde kó kó yẹ kí wà ní. o ti lọ nìyẹn a ti máa wọ ẹmọ tó yẹn. o ti lọ ẹ ọlọ so a ti lè jáde ẹ ọ ti lọ. dábàdábà dábàdábà bánú sọ ọ̀rẹ́ má bẹ nìyàn sọ. ọ̀rẹ́ má bẹ nìyàn sọ rárá o bánú sọ ọ̀rẹ́ má bẹ nìyàn sọ. kúlẹ̀ ṣé o mọ̀ pé mo ní ọ̀rọ̀ kan àbí méjì kan tí mo fẹ́ bẹ sọ lídì tó pè ní ayọ̀mẹ́kún yẹn káà wà ń ta yẹn ṣèbú sọ pé òun ló ra fún ẹ o dẹ̀ ni ó máa ń fún ẹ láwọn àwọn owó kankan. ọmọ mẹ́mọ́ ò rí changes kankan lára ẹ̀ náà lọ́nà o. o ò mọ̀ pé o change orí ọ̀rọ̀ pé ẹ̀ ń ka script yìí o máa dirun irùkẹ̀rẹ̀ àbí kí ló máa pe nǹkan tẹ́ bá fi sọ́wọ́ yẹn o máa aṣọ náà every time African culture. sórí nǹkan kan tí kò yẹ tí mo fẹ́ kó mọ̀ ni pé everybody ló ní orientation okay i'm a typical African man and anywhere tí mo bá lọ mo máa ń fẹ́ kán mọ̀ pé okay bí báyìí ni mo ti wá. <laughs> So funny, ni. yẹ ó fọ́nì mi ó fẹ́ máa represent ibi tó ti wá. ti ẹ̀gbẹ́ yẹn ti nà nǹkan tí mo rí lè fẹ́ sọ ni pé ṣó fẹ́ o pé ó máa da tèmi àti ẹ̀ bá jọ lọ sí ilé gẹ́ọ̀ yẹn at least ká tiẹ̀ fi show appreciation. yeah yeah yeah fine tó bá ní ká jọ lọ màá tẹ̀lé ẹ lọ mẹ́. yẹn là bá máa sọ tó ń sọ̀rọ̀ pé aṣọ kan wọ́n rẹ̀ sáré ọ̀sùn ìwé lẹ́yìn. ó tán ẹ tí mo rí orí. hello ah, honey báwo ni mo wà ra ah, ah. ojú bọ́lá ẹ̀ka sí right ojú yín dán gan. ọ̀rẹ́ ni láṣẹ sọ́ńtọ́ sí i. jókòó náà jókòó náà. ẹ wò kí n sọ̀rọ̀ mo kàn ní kí n sáré wá kémi àti ẹ sáré lọ fún lọ́ọ̀nchì. a máa rí ẹ nìyẹn later. wàá lè fi script lẹ́sìn pàtó dọ̀rọ̀ lọ́ọ̀nchì dé. ọmọ fi script lẹ́yìn. ojú bọ́lá ẹ tèkì ẹ kẹ́ni kẹ́ni. bánú sọ. bènìyàn sọ rárá o. bánú sọ o ọ̀rẹ́ má bènìyàn sọ. ọ̀rẹ́ má bènìyàn sọ o. torí bógiri ò lanu lanu. aláǹgbá ò lè ráyè wọbẹ̀ má bènìyàn sọ. má bènìyàn sọ ènìyàn sọ. ẹ pẹ̀lú ọkùnrin bọ́lá ẹ ọjà rẹ mà. ṣé ẹ sí nǹkan tí mo fún yín torí mi tiẹ̀ mọ̀ pé màá lálejò mọ́ lẹ́nu. wọn ò kè pẹ̀lú ẹ. inú mi dùn pẹ̀lú àìkẹ́. ẹ ṣe gan-an. Eh, ṣe rí àwọn kókó wà tí mo fẹ́ bí ah, ṣe bínú lè ṣe tóbi tó yìí ẹ̀yin nìkan lẹ ń gbé bẹ̀. Ah, well èmi nìkan ni o. because basketball court ni ẹ swimming pool ló wà ń bẹ̀ yẹn mọ̀ ilé ló tún tóbi jọ̀rọ̀jọ̀rọ̀ yìí lẹ́ẹ̀kan náà nígbà tí mò ń bọ̀ tí mo pè yín pé mò ń fẹ́ wá ah, mo dẹnu náà yín ẹni kí n máa rò pé gate máa ṣí just like that gate yẹn dẹ̀ ṣí iṣẹ́ tẹ wọ́n pé bẹ́ẹ̀ ṣe ti wọ close wa ni mo ti rí yín bẹ́ẹ̀ ṣe kọ́kọ́ ń wo house number tẹ́ ẹ̀ ń ṣe gbogbo ẹ̀ mo rí bẹ́ẹ̀ ṣe dẹ́nu géètì yẹn all I just needed to do was press a certain button tí bá fẹ́ kẹ́ wọlé gan bẹ́ẹ̀ yẹn kò sí bẹ́ẹ̀ fẹ́ ráyè wọlé <laughs> life made easy ni. Ọlọ́run ṣàánú èmi náà ẹkẹ mi náà bá òun lówó tó o <laughs> tí o máa ṣe pé èèyàn lówó kò sí gate máa ń bẹ̀yẹn mẹ́ tó máa ṣí gate fún ẹ̀yàn kan press nǹkan nulẹ̀ o dẹ̀ gbé mọ́ ilẹ̀kùn dẹ̀ ṣí bẹ́ẹ̀ just like that ah, mo pa àwọn olówó náà máa ń gbọ́ eh, ok mo pa àwọn olówó náà máa ń gbọ́ fújì o. Ah, ah. and um, there's another thing náà tí mo tẹ̀ tún fẹ́ bí yín mo ti ń sọ pọ́jọ́ tí máa mìtì máa béèrè báwo lẹ ṣe máa ń lè mix so well máa rí bẹ́ẹ̀ ṣe máa ń blend well pẹ̀lú hip hop music and um, àwọn um, bíi religious songs yẹn tẹ́ ẹ̀ dẹ̀ máa blend so well as a Fuji artist báwo lẹ ṣe ń ṣe. kí àwọn blend pẹ̀lú àwọn ní pops yẹn àwọn gospel singer àwọn islamic singer ṣe rí ìyẹn iṣẹ́ ọlọ́run ni. pẹ̀lú fọlọ́run. a rẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún gbogbo ibi tó gbọ́ làwọn àgbà lónìí ọlọ́run kó má yẹ kó takú síbẹ̀. you are really doing a good job. ẹ ṣe gan. and then another thing tún ni pé mo rí pé ó dà pé like obìnrin bóyá kí n dẹ̀ lóbìnrin ló like you torí ṣóòzìn obìnrin ló máa ń pọ̀ jù lọ́tún lọ́sì wọ́n á kàn bò yín báwo ṣe ń kó pẹ̀lú wọn náà. ọ̀rọ̀ olóbìnrin dẹ̀ a lè do without them ṣe mọ̀ they are part and parcel of this uh, so-called Fuji music àwọn guys tó fẹ́ wá wo show tí wọ́n bá rí obìnrin bẹ́ẹ̀ wọn ni wá ẹ̀yin náà rí náà mọ̀ náà. naturally ó máa dọ̀. but anyhow anyhow ṣá àwọn èèyàn wa náà ni wọn àdìlẹ̀ sá fún wọn but no string attached o. Mm, uncle jibola no strings attached indeed so ẹ tiẹ̀ dúró náà ṣé ẹ ti marry àbí ẹ ṣe single. ẹ wo ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ní marriage yẹn lẹ̀ because ẹ mọ̀ pé marriage is not something you, you can rush into because tó bá rush wọlé o máa rush jáde so àmọ́ take time hmm. pé mo fẹ́ kí mo rí mrs right. ṣẹ̀dẹ̀ ṣọ́ pé ẹ ti rí mrs Miss right àbí ojú yín ni ògbébì kan. no no kò ṣe ah no ojú mi gbẹ́bí kan kẹwàá Well, all right though. <laughs> Ah, then um, another, in fact, it's all vital Jusemi. mo ti máa ń wish àti attend showing as in live showing. but then mo máa ń rí pé ó máa ń wà crowded èrò máa ń pọ̀ gan-an everybody ṣàfẹ́ wo Pasuma <laughs> ṣe ti ẹ̀ ní any provisions from ra wa because i'm a very quiet person by nature. Yeah, shall rí àwọn shows tí èrò máa ń pọ̀ yẹn a ṣe fún àwọn fans wa lọ́kùnrin lóbìnrin a jẹ́ kí n put it by public show nìyẹn but àwọn shows kan àti pé a ṣe fáwọn bigger boys bigger girls tó pé ìròyìn ẹ máa lè wá bẹ̀ but ìyẹn strictly by invitation mo máa mú invitation wá bá yín lé mo dẹ̀ mọ̀ pé ẹ máa wà. ah i'll be too glad in fact to have that. ṣe mo something i've always ẹ ṣe òkú tí wàá pè yẹn wọn. oh my god tẹ bá ní ẹ máa ní ṣò lálẹ́ in fact. yeah. <laughs> i'll be too glad to be there. okay okay ẹ ṣe gan. ẹ pẹ̀lẹ́. bánú sọ bánú sọ òde ọ̀rẹ́ má bẹ nìyàn sọ. olúwa bá ṣe yẹ lógún ọ̀tún láyé yìí o má ṣe polongo ara rẹ ọ̀rẹ́ olúwa bá ṣe yẹ lógún ọ̀tún lórí ilẹ̀ yìí o má ṣe polongo ara rẹ o. ọmọ ènìyàn bá mọ̀ bí tọ́ lára ti wá wọ́n lè jù lọ láti lọ́kọ̀ọ́. Kújíbọ́lá ẹ káàsán. báwo ni. ṣé wọn náà kúlé ń kàn. jókòó jókòó jókòó. mo fún ẹ láì lẹ́yìn sí mi láti ẹ̀kọ́ títí títí. ó kàn ring ni kò pick after some time fóònù yẹn dẹ̀ sọ fún mi pé kò wà available mọ́. èmi gan ṣe wọlé sìn ni mo ò dẹ̀ bá kúnlé ńlé bọ́ ṣọmọ pé ní múvì lòun possible kò busy kó wà ní location ṣọmọ. kúnlé busy ni ò ṣe pick call mi irú iṣẹ́ wo ni ò bá máa ṣe náà Kújíbọ́lá tí kúnlé ò ní lè pick call mi. wẹ́ẹ́ No, ó tún wá lè jẹ́ pé bóyá ooru no no possible kò jẹ́ pé ooru ẹ̀ because ó ṣẹ̀ṣẹ̀ birthday lánàá ni. what kúnlẹ̀ ṣe kí ni. kò sọ fún mi pé òun ṣe birthday lánàá. bó sọ fún mi pé òun ò celebrate ni pé òun ò ṣe anything ó ní bínú ni because mi mọ̀ pé kò sọ fún ẹ torí mi tẹ̀ tún yìí ń bí ni pé kí ló dé tí ayọ̀míkún wá síbi birthday wọ́n láti máa sọ fún mi pé pẹ́pẹ́ sí o ayọ̀míkún ti travel out of the country mo ní ah mi ò ṣe sí ń bí èmi travel out of the country. no no no no ayọ̀mí kú ayọ̀mí kú. sori àwọn bíbí wọn ti fún mi script yẹn tipẹ́tipẹ́ mo tiẹ̀ ti gbàgbé ó ti fòmù ọkàn mi pé mi ò sọ fún mi pé mò ń lọ fún location ọ̀bọ̀ ìpè mí nìyẹn pé ó yá mo kàn ṣe ràbàràbà gbé bag mo kàn jáde lọ ni. ó mọ orin débi pé o gbàgbé fóònù ẹ sí living room. god ṣó mọ̀ pé mo rò pé mo ti sọ fóònù yẹn nù ní ṣá gbogbo location everywhere mo ti wá. man fóònù yẹn kàn ń ring ring ring ring mi mo lè máa gbé àwọn calls ẹ̀nà mi mọ àwọn tẹjọ ń ṣe múvì àwọn customer yẹn nù mo láti pa fóònù yẹn ni ṣé ayọ̀míkún ò pè mí ṣá. àná ayọ̀míkún kò pé o bóyá mi wàá lè sọ bóyá kémi tó wá síbi tí fóònù wà mí sọ bóyá ó pé o bọ̀ tìbàtẹ́ mi máa débẹ̀ mo kàn lè pé fóònù rìn mí ìbẹ̀wò miss call mo kàn pa ṣàfóònù ẹ̀ mi rẹ̀ ah. mi ò wé pé ẹ̀ lọ yọ èmi kàn wò tv mílá tẹkàn mọ ọ ní orin tó rí yìí mama rírun àwọn ọ̀yẹ́ mọ ọ nídìí irú àwọn ìbáyọ̀ mo wa lókè ṣàtúwọ́ mo wa lókè yàrá tabaraba tabaraba. bánú sọ ọ̀rẹ́ má bènìyàn sọ ọ̀rẹ́ má bènìyàn sọ rárá o. bánú sọ ọ̀rẹ́ má bènìyàn sọ ọ̀rẹ́ má bènìyàn sọ o. torí bógiri lanu lanu aláǹgbá ò lè ráyè wọbẹ̀ má bẹ ènìyàn sọ má bẹ ènìyàn sọ ènìyàn sún ọ̀run láyé sọ bánú sọ bánú sọ ọ̀rẹ́ má bẹ ènìyàn sọ. èèrà ò fẹ́ kúrò dénú afẹ́ ajẹmáfẹ́ ayó lọ ọmọ ènìyàn o. èrè ọ̀fẹ́ kò kúrò dénú o afẹ́ ajẹmáfẹ́ ayó lọ ọmọ ènìyàn o. ọ̀rẹ́ bó bá lọ́gbọ́n fi síkùn ara rẹ láyé ènìyàn rè ṣàn wọ́n lórí lẹ́yìn o wà. bó bá lọ́gbọ́n kò fi síkùn ara rẹ ní o nítorí pé ènìyàn rè ṣàn wọ́n lórí lẹ́yìn o.

báwo ni ayọ̀míkún kí ló dé wá dé kí ló dé tó take time kó tó pick call mi. má bínú pé mi tètè pick call yín mo rò pa láìmọ̀rí yẹn ló ń pè mí. no no no no kò yẹ kó tó yẹn náà ṣé o fẹ́ sọ fún mi nísìnyí pé ní àtijọ́ tí o ti bínú kú lọ́dọ̀ wa yẹn ló ti ń jẹ́ kí nǹkan tó situation ọjọ́ yẹn kó máa bọ́dà ẹ̀. bọ̀ǹkú jíbọ́lá tí n bá jàbúrò yín irú advice wo lẹ fẹ́ fún mi. Eh? ẹ wo gbogbo love tí mo show fún Kúnlé with my money with everything despite the fact pé mo hate èèyàn mo ń fa mọ́ra tí mo ṣe everything only for him to let me down. calm down calm down ní sùúrù ní sùúrù olùwà báyìí ń sìn sìn bolówà. mo wà lé mo wà lé. ok. mo ṣe. ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ àṣẹ ní ìbánijẹ́. Adébọ́lá gbogbo ibi tí mo mú yín lọ pátápátá yẹn ni mo ti mú Kúnlé dénú ilé tí mi ò ṣe rí fún ẹ̀dá alààyè kankan that is to show the level of trust tí mo ní nínú bọ́ọ̀yì only for him láti ṣe gbogbo nǹkan tó ṣe. at times báwọn èèyàn ṣe máa ń ṣe nìyẹn that is àwọn ọmọ ẹ̀dá for you ẹ̀wọ́ ló máa take care easy ṣe gbọ́. ẹ ṣe òkú jíbọ́ lọ. ṣe dáa kí n tiẹ̀ ti mọ̀ ọ̀gbọ́n yẹn kú jíbọ́lá kó tiẹ̀ jẹ́rú yín ni mo ti ẹ̀ àbí kí ẹ̀yin tẹ́ máa sọ̀rọ̀ èèyàn mọ bí tẹ́ ń lọ ẹ̀rẹ́rìn ẹ̀ ṣe gbogbo òun olùkẹ́ ti wà so deceptive ju. ẹ ní mọ ibi tó ń lọ a kàn máa wò náà ni. you know sori uh, eh, the very first day tí mo ti meet ẹ ni mo ti wò pé ọmọ yìí ó dà pé ó máa ṣe choice ẹ mu but gbàtọ́ lóòrùn náà pé kúnlẹ̀ ni kò jẹ́ sáà kò sí nǹkan tẹ́mi fẹ́ ṣe sáà mo gba kámú tó wẹ̀ ẹni àbò sí wàhálà. nkújú bọ́lá mi mọ̀ nígbà tí mi ò títí tí mi ò kí ń ṣọ lọ how would I have known. no no no it's alright eh? it's alright it's everything will be okay. to think that I I I. I ẹ lè imagine idiot ẹ kúnlé. ṣé òun ló pè é. òun ló ń pè mí mọ̀ nǹkan tó ń pè mí fún. ó tún fẹ́ parọ́ sí fún mi. iṣẹ́ jẹ́ ìlú nkújí bọ́lá if not for you bá mo ti ronú ronú ronú mo ti fà ojú ẹ̀fẹ́ kú. àbí kí n tẹ ọkú bọ̀ ọ̀pọ̀ sí ijú ẹ̀fẹ́ ẹ̀fẹ́ sọ. yeah yeah the ball is in your court yeah. Hello, ló ṣe òsì o lẹ́nu géètì mi kúnlé kí ló tún wá kí. okay o uncle Jibola bóyá kí n tiẹ̀ ṣílẹ̀kùn fún kí n gbọ́ nǹkan tó fẹ́ sọ. yá yá wá okay. ọ̀rọ̀ òkúkú lè dùn lẹ́nu òpòrò ẹ̀ níwèé. wọ́n rà. ẹ fún mi one minute ẹ̀jọ̀ ìyẹn ṣáà feel comfortable ń tín. ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ àṣẹ ní bá mi kẹ́dùn pàǹṣọ́ bá mi òkè òkúkú rèébì kan kún jíbọ́lá mi wá. ṣé ìbọn tó wá ní mi wá ṣe nìyẹn. àyọ̀mí jíbọ́lá wà nulẹ̀ yìí

ní bedroom yẹn ló ti wọ̀ last láyé yìí. kí ló ń ṣe lè fún mi fún torí ọlọ́run. kí ni wọ́n sọ fún mi nípa birthday ẹ eh? explain this. ọ̀mẹ́gún kí ni ilé. ṣé bó sọ fún mi pò ṣe birthday ni. picture yìí ṣe bí mo ṣàlàyé gẹ́ọ̀ ṣe bọ́ ọmọ gọ́vnà tí mo sọ fún ẹ̀rẹ̀ ayọ̀mẹ́kún torí ọlọ́run ṣe bọ́ ọmọ gọ́vnà tí mo sọ fún ẹ̀rẹ̀ sí i I can never be ungrateful to you. Lóòótọ́ o fún mi lówó kí ni bọ́ location ni mo wà mo ń ṣiṣẹ́ ni. Tí mo pè é pè é pè é pè é pè é kúnlẹ̀ tó o tó refuse àti pick phone call ẹ. After some time o tún switch off only for me to discover this. Eh? ayọ̀míkún mi ìlẹ̀ parọ́ kankan fún ẹ sincerely speaking location mo ń ṣiṣẹ́ ní gbogbo ìgbà tí kìíní ìṣe lo. kúnlẹ̀ àbájá. Jíbọ́lá so automatically ìdìbò ládàá òtún ìwọ ló ń ṣe mi fún ìwọ ló kó fọ́tò ìfún ayọ̀ mi kún ìdìbò ládàá ṣe torí pé mò ń gbé ọ̀dọ̀ ẹ òun ṣe mí lóore ó wá rí pé mo rá làánú ohun tó fẹ́ fi sọ fún mi rè ṣé nǹkan tó fẹ́ fi sọ fún mi rè so òun tí aláàtì sọ fún mi pé kí n máa bánú mi sọ ní gbogbo ohun tó bá wà nínú mi kí n má bẹ́ẹ̀dà kankan sọ táwọn ti jíbọ́lá ló ń da gbogbo kíní ìrú mo bẹ́ẹ̀ ayọ̀ mi kún ẹ́ torí ọlọ́run. sorry. Kò wọ́n lè parọ́ fún ẹ. So many things. Bánú sọ ọ̀rẹ́ máa sọ o. torí bógiri yóò lánú lánú. aláǹgbá ò lè ráyè wọbẹ̀ má bẹ́ẹ̀ nìyàn sọ. má bẹ́ẹ̀ nìyàn sọ ènìyàn sunwọ̀n láyé. bánú sọ bánú sọ bánú sọ ọ̀rẹ́ má bẹ́ẹ̀ nìyàn sọ.